Gracias.

أني ما صلى ما صليت وراء طيب أحد أحسن صلاة من هذا أو أشبه بصلاة أنا بكل سنة ومن حد يعصمه ويبدأ ọ̀pọ̀lọpọ̀ àwọn àdúgbà bá ní wà ní ìlà ìlú àtàkùn ní sẹ́nu ọ̀gá ọkùnrin ní ìsọ̀rọ̀ kí wọ́n kó ìdókòtò ọ̀gbìn sí i. Àwọn sàmárẹ́bà tí wọ́n bá ní gbogbo ìgbàlára ní wọ́n tí wọ́n yí ayélujára pé ọ̀tá ìwádìí kúrú bí o. Remember the element of the right of the knee when it is to roll with this to the roll the Yaku. Let the roll the Yaku. Two of the three were not the uh, Wọ́n yẹ kúrò àlejò ìjọba ọ̀pọ̀ tí ó jẹ́ òbí ìlú ọ̀rọ̀.

آخر الصحابة موتا آخر الصحابة موتا ẹni tó kú gbẹ́dẹ̀ nínú àwọn sọ̀hábà nínú kí ló wọ àbùwá ẹnu rábí bí ẹ bá ti tí ó bá fẹ́ dàrú mọ́ ẹ̀ lójú sáà ti sọ fà kó gbẹdẹgbẹ ní àwòfà ọ̀gáàgá òkúta ká má fún ẹ lọ́sẹ̀ tí báwọ̀ bá ti gbẹ̀yìn ẹnu ní ìpapọ̀ tí pátá ló parí sílẹ̀ ó lè wé kúrúfà tí yóò dáhùn àgbótọ̀ bẹ̀ lẹ́nu lẹ́yìn rẹ̀ ṣùgbọ́n pàtó ọlọ́gbọ̀n ní kúrúfà tù àìbò lọ ti wí. آخر الصحابة موتا في الكوفة اسمه إبراهيم بن أبي أوف Indeed, being by my own drunk lady. Bado ni Madina simbwa naenda. آخر الصحابة موتا من دمشق دمشق الأسقع عبد الله بن الأسقع وآخر الصحابة موتا بالشام تركنا الشام عبد الله بن مسلم عبد الله ابن ابن مسلم أنتم حديثي آه لا تصوم يوم السبت إلا فيما طلب عليك عبد الله بن مسلم أها أبو قبي لمدينة أنت مغفر مني أنا أقول لأن عمر لم يولد إلا بعد أن تولي من أبو غريب tọ́ba ní pé àtọ̀pọ̀ àwọn nínú kẹ́ẹ̀wá ohun wàfẹ̀yà àti mìíláàd ìwúlò ẹni àpọ̀jù nínú wàfẹ̀yà àti òní àbáwá kálí ká tó gbogbo rẹ̀ àwọn mùsùlùmí jáàmì lásìmán kálí ká orúkọ ọjọ́ ẹni tó fi ní ó sì ń tẹ́lá tó ń tó ní àyà tó sókè àwọn ọjọ́ nínú alẹ́ ìjìnlẹ̀ ọ̀kan. Ẹjọ́ ní ọjọ́ bá ní ẹ̀kù kò ní bàbá àti ìyá, ṣùgbọ́n tí wọ́n ń pọ̀rọ̀ fi dìta ní ìyá yẹn, yóò bá ti jábọ́ lára ẹ̀rọ ayé agbójú òkè. Ẹ̀rọ ti gbogbo náà ti bí bàbá àwọn àgbé agbó ńlá síbẹ̀. Ẹ bá bímọ ní six fifty, wọ́n tó sọ fún bàbá seven thirty tí ọ̀gbọ́n wa ni wọ́n bàbá bí wọ́n bá bí bàbá yìí sìn wọ́n bá sọ fún bàbá ní seven thirty yóò ní iye ọmọ ẹ̀ǹdì lẹ́gbẹ̀ẹ́ wọn ìyá ọ̀wá jáde pé àǹtí. Táàpù lójú wọn yìí ti gbèrò. Ibi ti tẹ́ síta ẹ̀rọ ẹ̀wọ̀n mánéjẹ̀ ẹ̀yà mánéjẹ̀ a sì máa ń jọ wọn lọ́mọ kópa láti bẹ̀rẹ̀ rẹ̀ ó ti máa ní ṣúgbà ṣúgbà bí ìpè láti fi wọ́n jọ máa ń ní ṣúgbà tó fi dá wọn lẹ́kọ̀ọ́ máa jẹ́ àgbà owó bí màá yẹn. àwọn nọ́ọ̀sì ó ti fọ ọmọ wọn ti ṣe gbogbo ẹ̀ láwọn ní ẹgbẹ́ ọmọ gba ìwọ̀n tó mọ̀ gbà bí ẹlòmíì two hours into ẹlòmíì one hour lórí tó mi ìṣòdì bímọ ni. القطان أبو طفيل يا أبا طفيل ما صنع طفيل أبو طفيل آخر الصحابة موتا بمكة قد عافاني صدوق هو آخر الصحابة موتا على الإطلاق torí pé ìdí àgbẹ lórí ìjọ tó kú ẹlòmíì ní one hundred and ten one ninety five ẹlòmíì ní one one oh one bá àdàlù ìjẹun ṣáàjì ni pé níwà á. ìgbà tí olóyún bẹ̀rẹ̀ tí wọ́n jiyàn àdíṣe àkókò lẹ́yìn lẹ́bi orin rẹ̀ pé ọmọ ilé jókòó ní ọdún márùn-ún tí ọmọ ń bọ̀ ṣùgbọ́n pé kí wọ́n lo tàbí kó tó máa pọ́yàn ibi tí wọ́n jiyàn sínú àwọn kan ní pé lẹ́yìn tó wá ní fifty years or forty years àwọn kan ní pé tó bá ti bàlá àwọn kan sọ pé tó ní abá ti di pé ìyàwó gbogbo ti tó gbogbo ìlera wa dà fún abáyé ní ìsìn ṣùgbọ́n gbà tó lè bẹ̀rẹ̀ sí kẹ́kọ̀ọ́ tó bá ti di sínú tòlẹ́yìí ríra máa bẹ́yìn àfàmísà ilẹ̀ sáàdìsá ọba àtọ́bẹ̀wò yọ̀ ẹni máa fi ṣọ́ọ̀fù yìí lọ ní sáàdìsá six years. So every people are now by my partner and able to money. So I'm not the emergency food to crown. Yes, Tolúpẹ́ ilé bá nàbí wá kí àwọn àgbẹ̀ ti bẹ̀rẹ̀ sílé. Ó ń dúwẹ́ ànágídé lẹ́kọ̀ọ́ pé kì í ṣe pé bàbá yìí sọ́kọ̀ àlọ́ rẹ̀ náà bá. Ó ní ànábì wọ́n ń bomi gangan fún báyìí, wọ́n ń sẹ́nu ẹ̀mọ́, ó sì tún ó sì tà sí mi lára. Àdìsí ló ń bá wọn àtàkì fi yá àbá tòfẹ́ máa sọ̀nà tòfẹ́ ṣọ́ra àwọn ọmọdé tí ọmọ náà jùmọ̀ yìí wọ́n wọ̀rí ọlọ́run kún ẹlẹ́rìí dáadáa wọ́n rò pọ́n pọ́n kankan tó bá padà wọ́n ń gbé àbá àti mọ̀lú ìwà kékeré èmi mo sì rántí àbá tó ṣe mú òbí jẹ fún máa kéwù mo sọ lórí ìjókòó àdúgbò yóò wá kó ìtìsọ ìrẹ́gbà ni wọ́n máa àkóṣwìt àtọ́fàtíà láǹfàtíà rọ́fàtíà tó wà pé sùkú mẹ́ta kẹsùn mẹ́jọ fàtíà márùn ká níta ló lè pe kí ó parọ ẹni tó wá parọ pé parọ kò sí kò sẹ́ni kí n ṣe súwìtì rẹ ṣùgbọ́n ẹ fàfàtíà ẹgbà ni tòun ni kò fẹ́ pàgbó ní ti mọ gẹ́gẹ́ wọn fàfàtíà lọ́fàtíà èmi ò gbà súwìtì Mùsẹ́ńjẹ́ fẹ́ràn rẹ̀, mùsẹ́ńjẹ́ fà láwọn fún àwọn. Mùsùlùmí tàbí ẹmọ ẹjọ́ wọn ju mùsùlùmí gbé tàbí ẹjẹ́ tí bá sì ló gbé yẹn. Mo fẹ́ ló lè pa ìwọ̀ lára ọmọ ẹjẹ́ tí wọ́n bàjẹ́ nù. Ọmọ ọdún mélòó, ọmọ ọdún mẹ́ta, ọmọ ọdún mélòó, ọmọ ọdún mẹ́rin, ẹ wá ní gbogbo àwọn afáàná lébi lé gbé ما صنع النظير هكذا látara bẹ́ẹ̀ òun àwọn àgbàgbé ìjọba ti gbọ́ lẹ́nu ànábì more than ninety years wàbí ádá wọ́n lè ràn wá àdíjì lẹ́nu ànábì sọ́ọ̀rọ̀ sọ̀kà wàkàrú àmànàgbé àìbẹ̀ẹ̀kọ́ wà máa ta àdàbì forty years in آخر الصحابة موتا بالبصرة على صحابة أبو بكر البصري نعم آه بارك الله كانت قدام آخر الصحابة موتا بالبصرة أنس بن مالك yòówù àti débi mélòó wa ìlú àwọn ìlú tó dókó tó wọn áfíìmù sọhábà tí wọn sọ bèlú ní sọ̀rọ̀ alókùnkùn ẹ̀yìn ní sọ̀rọ̀ ẹ̀yà wọn ní kí ó léwu eléyìí ti dàsáímẹ́ǹtì fún yín kó dá ẹgbẹ́ ìwé náà ti lọ ṣe ìbílẹ̀. àbí tó sọ yẹn dájú ní gbàlágà rẹ̀ àwọn ọmọ sọ́ọ̀rọ̀ òkúta epo. àgbélá ìtàbí ọ̀húnmá àwọn ọba àdìsí wa wọ́n ní jẹ́ àwọn ọjọ́ ìlú ìlẹ̀ ìdẹ̀bí ìsọ̀rọ̀ ìsẹ́lẹ̀ ẹnìkan wọn wá bá mi. فإني لا أستطيع أن آخذ منها شيئا قوله لا أستطيع mo kádàrà ìlágbára láti lè rí kọ́ránì kankan kà lórí mi lásòrò tàbí ha wọn là fẹ́ ràn án èyí ti bá jẹ́ àjẹ̀dá kódà kò sí nítorí kan àwọn àfáà kan ní pé torí pé àdìsọ àhàdì ní islam ó sì fẹ́ mùsùlùmí àwọn kan sọ pé nìdọ́ àmì fi yìí níbi wà á pè òun ẹ bá wí tí ìbá ti láàyè tí wọ́n wí tẹ́lẹ̀ lórí ha aláàbì àárí oní àjì kì ṣe pé ó ṣe ìrọ̀ kì ṣe kúndùn ọ̀fẹ́ lọ́wọ́ لا أستطيع بمعنى حاولت gbìyànjú ìwárí ṣe ó yàtọ̀ sẹ́ni tó pé èmi ò ní lọ wá ní èyí ti palaba ni. yóò wá máa yàtọ̀ sí òsí òsọ̀láàtì yìí tára mi sọ pé láàsọ̀láàtà fa iná ọlá tó bọ́ sọ̀láàtì àádéwò àtà yòókẹ́ bẹ̀rọ̀ bẹ̀rẹ̀ sẹ́ńtì àbẹ̀yẹ́ bẹ̀rọ̀ àlùfáàtì hàn. Ànábì ni wọ́n rí ń gbà rẹ̀ nìkọ̀ọ̀kan yìí àti tó bá ṣe kí ni o, tó bá ṣe tẹ̀gbìr, tó ṣe ìsìpítà àti kàyìn síwájú lẹ́yìn náà wọ́n kà bá tiẹ̀. Tí ọ̀bá tí ṣe bẹ́ẹ̀ ọlọ́run nígbà rẹ̀, ẹ wà á fi ìyẹn ṣe gẹ́gẹ́ bí Islam, ẹ wà á kọ ìyá rẹ̀ pẹ̀lú ẹ̀kọ́ ṣe nínú tó nira. Ó ní ilá astọ́tẹ́ ìlànà áfúdà mílẹ̀ Kùránì ṣe ìta. Fa'allimni máa ń sí ẹjẹ́ bẹ́lẹ̀ kẹta ni àwọn afá kan sọ pé kò jẹ́ dandan fún torí pé àwọn akẹ́kọ̀ọ́ nǹkan mi ọpọlọ tí ò rí fi gbé kọ́ ní lọ fi kọ́ nǹkan mi bóyá kò tí ì pé kò jẹ́ dandan káka fátíà ni ṣùgbọ́n eléyìí ọ̀rọ̀ tó lẹ nínú àwọn ọ̀rọ̀ fẹ́ẹ́ bí kò jẹ́ dandan ni kí ló fà tánà mi sọ bẹ́ẹ̀ nìkan pé o kí wọn náà sì ní ìgbà yẹn wà ní ìpínlẹ̀ jẹ́ dandan àti yanjú ìsíwájú amàlà ájísù لضعف عقله أو لأنه حديث عهد لكنه يسمع في مقاربة àwọn kan ní lèrújìmọ̀ tí fi ọláwà ẹni ní sọ pé bóyá ẹ̀mọ́gbọ̀láwà eléyọ̀ lọ́gbẹ́ torí pé ń gbà náà lárúbá ní bára ní sọ ní ìlà àstàtí kò sọ yorùbá táà aláàrin gbogbo but lásìkò tiwa yìí kí nǹkan gba ẹ̀sìn àwọn ọmọ ìyìnbó kan gba ẹ̀sìn bẹ́ẹ̀ ni àwọn ọmọ ìyìnbó náà bá gba ẹ̀sìn náà bá ń ka lọ́rọ́ fún yíyá wọn ti ọ̀rá ìlú sky àwọn tí wọ́n ń ṣe online classes náà wọn náà ń ṣe online fáwọn ọmọ ọmọ Yorùbá náà ni wọ́n lọ bí sọ um, is that a sawra kí ló pé sura ní sawra. and surat and I want to pronounce that. Surat. Okay, don't worry. Uh, I will teach you the difference between time good and that word. of two as time goes on. ṣùgbọ́n gbogbo ọ̀rọ̀ gba fún mi ó lè má jẹ́ ẹ̀kọ́ why why why why that change so. ló jẹ́ pé nineteen eighteen ẹni tó wà ní situation ọlọ́lẹ̀ ìbánabi ó ní alẹ́ ní máa ń sí ó ní kí ni wà á ṣe báyìí kí ni ìbèrè mi lórí ìbùtí ìgbà lára فقال قل سبحان الله والحمد لله ولا إله إلا رواية الإمام أحمد عن النسائي العلي العظيم سيدنا أبو داود wọ́n sì jọ yẹ lẹ́nu ẹnì kẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ dé kó wá ní tó báyìí ọmọ alhamdulilá astagfirullah la ilaha illallah aláha òye lọ. torí pé tọ̀wọ̀ kìí kí àwọn kí wọ́n gbọ́dọ̀ máa bá nàìjíríà káṣà ti bọ́lọ̀ tó bí ìgbà tí ẹnìkan tó wí bọ́lọ̀ kan lórí anábì wí fún pé ṣé ẹnà anahaki sọ̀láta láyé súnmọ́ fi ha ṣé ó ní kàlámì nẹ́ẹ̀sì ilá àtọ̀sí ọ̀kíni ọ̀tàkùnrin ọ̀kẹ́rọ̀ àtẹ̀kọ̀ọ́ bá nàbì ti rí tẹ̀sí ní ìtàlẹ́ kó kan ní gbogbo ìjọba òbí pẹ̀lú bá débẹ̀ kẹ́ ní bisimilá nínú ẹgbà wá mi pé àtúnṣe ṣe lè tí ó lè fi ṣe ọ̀rọ̀ ìkànnì náà anábìgbòye sọ̀rọ̀ sàhábà ó ní bisimilá alhamdulilá wàlá ilaha illallah akbar arba'a kalimatin la yadurruka bí nàbtàdàt anábìgbòló mẹ́rin gbogbo ọjọ́ tó wá fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ètò ọ̀rọ̀ ìlú ti bẹ̀rẹ̀ kí Bismillah. Gẹ́lẹ́kì alhamdulillah. Gẹ́lẹ́kì tẹ́lá ìyàgbẹ́. Gẹ́lẹ́kì wà. Yẹ́ kí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ sí ní Allah akbar Allah akbar Allah akbar. La ilaha illallah Allah akbar ìlà ìfà. Kò jẹ́ dandan pé wọ́n ti fi ìdìkà. Ṣùgbọ́n táwọn kan máa ń gbọ́dọ̀ sí nígbà kílà rẹ̀ máa ń ṣe. Inna alhamdulillah nahmaduhu. Bọ̀tà mi ló ní ibi sọ wà. Hadith Bismillah alhamdulillah ó ti yé bá ń kìsì wala ilaha illallah fa arba'u kalimati la yadurruka bí ẹyẹ ìdíná ìbìtàdà wọ̀dí ádá àti mọ̀ pé tá a bá fẹ́ bẹ̀rẹ̀ ọ̀pọ̀ alẹ́wí tó bá wù mo tó bá débi irun ìgbọ́dọ̀ lé wá ní bismillah alhamdulillah kò ní lọ fẹ́ńjọ́ ọ̀pọ̀ fatia kí ló yẹ káwé bẹ̀jọ̀ máa wá subhanallah alhamdulillah wala ilaha illallah الله أكبر ولا حول ولا قوة إلا بالله bájú sì ṣe rí mi kò sọ yí ìgbà tí kẹ́ni yẹn wù alábìnrin kò wí ìyẹn gbé ní àlá ti dé lórí ọ̀dọ̀ tí ọ̀gá gbára bẹ́ẹ̀ alẹ́ yìí mo ní abẹ́ tó sì tẹ̀lé kírísítẹ́nì náà di mùsùlùmí tẹ́wà gbà ẹ̀ bá kọ́ fún gbọ́dọ̀ máa ka ẹwà kó bẹ̀rẹ̀ ẹwà kó títí èyí eléyìí tó ń júwe ṣùmùlíyà ẹ̀sìn Islam ẹ wo ọjọ́ tó yẹ pa àwọn ọlọ́gbọ́lọ́gbọ́wọ́ ẹ wo dánábì ti ń ṣàlàyé kalẹ̀ níjọ́ dánábì ń ṣàlàyé àwọn tí ń kọjú sí gbọ́lọ́gbọ́wọ́ ṣùgbọ́n tí ń ṣàlàyé àwọn tá a ṣe ń di mùsùlùmí tó yẹ àti wí alhamdulilayi rabbil alamin yóò fẹ́ nípa fáwọn ẹlòmíì wọ́n sì rò pé bó ṣe easy nílẹ̀ wà yìí nìsí béèyàn bá ń lọ sáwọn schools ti gọ́ọ̀mẹ̀ntì gan nǹkan méjì kan àtún ṣùọ̀ tí wàá mọ wàá mọ fátíà wàá dẹ̀ tún mọ bàbá wọn ti ń bẹ ní gíní o ti ń bẹ lọ́hùn bó ní ti máa ń pa á ń ṣe lè bó wọn dẹ̀ ṣe ní bó ní ti gùn ọ̀rẹ́ ìgbà ẹ̀wọ̀n wà kò sí ní nǹkan òpin ọlọ́run ní àwọn àfáàdà nígbà tí kó sí kó sí ní ìfẹ́ wo jáde ṣé ṣé bá ní ìsìn kó sí tó bá ti lọ olóyè pé ibi tí ẹ fẹ́ mú ẹ lọ gbọ́dọ̀ máa ṣọ́ láti ilẹ̀ àti kékeré náà ni wọ́n ti máa kọ́ ikọ́ ọmọ ẹ ọmọ wa délé ẹnìkan sẹ́ndì mẹ́sẹ̀jì sí mi láti Sweden lẹ́yìn so okay sọ̀rọ̀ tó ti sọ̀rọ̀ ìsọ̀rọ̀ tó sọ̀rọ̀ usually we have questions from everyone but àwọn kan jẹ́ ẹ̀ lójú ọlọ́run bá aláàkómọ àdó wọn náà lè máa gbọ́ ara tí ń sọ ẹ̀ so bá a ti máa ń rí nìyẹn ìwọ náà lọ́rùn skul tó lọ́hùn kò ti ha olóòkọ tó máa ń pè jẹ́ ń ṣe pé bẹ̀rẹ̀ God's prayer àbí the the Lord's prayer ẹ má wọrí gbogbo ara lánàá gbogbo skul the Lord's prayer everybody will know it tá máa bá ẹ dé wájú ọba tí a ń yọ ọdún wa gbogbo ilẹ̀ wa ká fatia so ẹni yíò tó bá di mùsùlùmí rí ọ̀wà ma fatia but tó bá pínlẹ̀ ibo ni kò ní mọ̀ ọ́n ọwọ́ rẹ̀ jẹ́ ibo tó nìyẹn tó wà bẹ̀rẹ̀ náà lọ àbí àwọn abòmí ilẹ̀ yorùbá mi náà ti ìjọmọ̀ ní ìjọlọ ẹni tó bá di mùsùlùmí ẹwà kan fatia náà eléyìí ni àkọ́kọ́ tí ó wà bí hadith ẹ̀kejì tí ó wà bí hadith yẹn wọ́n pé ẹni yẹn ò dúró níbi ìbéèrè fẹ́yìn tẹ bá máa àdísì nínú ti rìwáyà àbùdá ọkùnrin yẹn wá ní ànábì gbogbo tó kọ́ mi ní ìsìn tó náà nìkan nìyà fàáìlì tèmi ń kọ́ bó ṣe rí nìyẹn sóràtù fàtíà ọ̀sántù fàtíà bẹ́yìn ní wà bẹ́yìn náà عبدي إذا قال عبدي الحمد لله رب العالمين قال حمدني عبدي ó ti gbọ́ tẹ́lẹ̀ pé fáti àpín méjì nígbà tó wọ́n fẹ́ kọ́ mi tèmi kó fi tèmi sí tọ́lọ́ nìkan ló ṣe kí ni o tèmi ń kọ́ ànábì sallallahu alaihi wa sallam sọ ànábì wa ní kó sọ pé allahumma arhamni allahumma arzuqni àìbó ti lọ gangan allahumma arhamni وارزقني وعافني واهدني أبا but nígbà tó ń sin náà lọ́wọ́ ẹ̀ oníbẹ̀ lọ́run tọ́nà sì fẹ́ lórí ẹ̀ kí lè rí wa ẹnìkan kírun lọ́jọ́ kan ẹ̀rí àkọ́kọ́ lè ta àlùkà tó parí nígbà tó kírun tán àti ànábìbọ́gbé subhanallah alhamdulillah subhanallah الحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله وللجمع أبي إلا بالله العلي nígbà tó ń fi tán ọ̀rọ̀ tọ̀lọ̀ ní tèmi kan lórí ohun náà kí ni wí àdàbò ẹ̀kẹ́jì nípa pípẹ́ ọlọ́run ẹni ìyẹn kírun tán hmm? ẹni tí mo lára bí ní kí wọn lọ́wọ́ òun kàn sáré pẹ̀lú ní ọlọ́ sáré bí ọlọ́ sáré alábìlà ààjìlá ti ń kan dídì lórí ìròyìn náà ni gbogbo bóyá lọ́wọ́ gbogbo ṣe tàbí ìyá àdúgbò tàbí ṣe sọ láti ara tẹ̀lé wọ́n ti wá ní ọlọ́run sáré kò tí ì yẹ ọ̀dẹ̀ ìjọ wà yanjú rẹ̀ àdébìkọjú sí kan náà sọ̀hábà àfisí gbogbo mọ̀ádán wà ilà àbúyá àyà fún إني أحبك يا محمد وفعلا لا تدع دبر كل صلاة قلك اللهم عيني على ذكرك شكرك وحسنك حديث السلسلة المحبة قلت عندما تقول الحديث يا عفوني جاز محبة تعرف بس بفير يا رب تيمو من سبع فتكون tó máa fẹ́ bẹ̀rẹ̀ tó máa fẹ́ bẹ̀rẹ̀ àdíyìsí wọn àkọ́kọ́ dá ní gbogbo ìmìnira ní ọ̀hẹ́bù sílá tó lẹ́yìn ẹ̀mọ̀hábà. ó ní màárì ní ànábi wí fún un pé wọn kà fẹ́ ràn lẹ́yìn máa fi ilẹ̀ ní dúbọ̀rọ̀ fún ìsọ̀lá nígbẹ̀yìn ìrun kọ̀ọ̀kan ìgbẹ̀yìn kárẹ̀ lọ́wà kìí ṣe kú sókè. دبر كل شيء منه وليس خلفه dúbúrú nǹkan tá má ní ara ẹ̀ náà ló ṣe wà kò ló jẹ́ pé ìgbẹ̀yìn irun ara àrùn ló wà ìyẹn rí i pé àwọn ọmọ ní ara tí kò ṣòro kan sílẹ̀ ìbàdàn ti gàtọ́ pé látijọ́ ìlẹ́yìn tó sálámà tó ṣèkùnṣe lórí tẹ̀sán nígbà tí parí lọ bí nǹkan sọ pé àbẹ́yìn lù tẹ́ ń pè ní ìrù kí a ní ìrù ẹṣin ò sí lára rẹ̀. Ìrù lára ẹṣin ló wà. Kọ́ńdà bí ọ̀bá níṣẹ́ tí ń ṣe lójú ti ẹṣin mọ́ tó ń lò sọ̀rọ̀ ìwà lálẹ́. Bẹ́ẹ̀ náà ni ràǹkúnmí àti àrùn bẹ́ẹ̀ náà ni màálùú tó bá mọ́ wọn ní òun. Látara bẹ́ẹ̀ tí ẹ bá fẹ́ bẹ̀rẹ̀ ọ̀hún wọn kọ́kọ́ dárúkọ Ọlọ́run síwájú tó wòye ẹ wo bẹ́ẹ̀ nìyí náà ti bèrè ó ti yan lọ. nígbà tó lọ sí bẹ́ẹ̀ kọ́ àǹfààtì àná alhamdulilayi rabbil alamin arrahman arrahim maliki yawmi din iyyaka na'budu wa bayna abdi iyyaka na'budu wa iyyaka nasta'in kí ló kà lẹ́yìn náà. hadithi yẹn ibi tó parí sí ni ṣùgbọ́n nígbà tó parí tó wọ́n àná mi kọ́ ni pé sọ pé allahumma arhamni وارزقني وعافني وهدني gbogbo rẹ̀ ṣe tẹ́wọ́ ní ọwá tẹ́wọ́ ìwọ̀lọ́ tánàbí kọ́ ní ìdájú wa gbà nàbí wá wà lẹ́yìn fọ́pọ̀dì má la àyè lẹ́yìn yìí ní ẹ̀kọ́yì báwọn sókè àmà hádán fọ́pọ̀dì má la àyè lẹ́yìn yìí ní ẹ̀kọ́yì ó ṣe tẹ́wọ́ síwájú ọlọ́run ọlọ́run bá a láà ó ti kú orin yàtúbẹ̀ sí ọwọ́ rẹ̀ láàrin wọn mọ́sálà wa ní ṣé tó o bá ń kírun tó ń kírun lọ́wọ́ tó bá dé gbọ́ tó ń tọrọ àdúrà tó ń ṣe tàṣáàkù lọ́wọ́ tí ó gbọ́ ọdọ ọlọ́run nígbà tí ń béèrè yẹn kò sí lórí ìlú nígbà tí ń béèrè yẹn kò sí lórí ìlú ìtọ́jú yẹn kí tó bá wà lórí ìlú three months o ní láti ṣe bára tó ń ṣe àyàfi láwọn àyè kọ̀ọ̀kan níbo ni irú ààyè yẹn méjì ní ìgbà tí wọ́n ṣe ìgbòho ti wá àwọn ààyè kọ̀ọ̀kan níbi ètí mẹ́sàn án lọ́tọ́ ṣe tẹ̀sán òdù lọ́wọ́ máa náwó ẹyọ ọ̀gá tó ní ṣe tẹ̀sán òdù yẹn náà ló ń sì gbà torí bá nẹ́bí náà ti tọrọ àdúrà tó ń sì bá kó sì náwó ẹyọ ọ̀gá àtà kharija sahih wa lẹ́yìn kálẹ̀ bá wà lẹ́yìn ìran ní orí fúnṣọ́ àgbà mi tó tọrọ àdúrà tó ti náwó náà kódà ń gbà mí yọ ọmọ mi ní pé ọlọ́run kò jẹ́ ìrìn kò jẹ́ ìrìn báyọ̀ tí máa ń lọ polo tí ọ̀rọ̀ yìí ní àwọn ọ̀nà. Òtún níbẹ̀, ànábì ní ọmọ oṣù fi tọ́ra. Ọlọ́ àwọn oṣù tó ti máa ní ìsìn pàtàkì àti ìsàkọ́kọ́ ni. Sáájì ni pé tí wọ́n náà bá lẹ́nu tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí. Náà ẹ̀rẹ̀ pọ̀. Tí ọ̀bá wá rí gbogbo ẹ̀ wí, pàtàkì wọ́ àmì àti വാങ്ങിയത് ഇപ്പൊ മതി ഇനി ഇനി نعم قاعدة شرعية تيسير في كل أمر نابه تعسير طلبت في كل يوم مواد صادرة صادرة gẹ́yìnrọ̀ ìrìnrìn wọ́lá tọ́rkì tí è ṣe pé ọmọ ọmọ sọ pé ìdí kan ẹni tó gbé ìlú sọ́kò lè kí kódà tẹ́lẹ̀ ọ̀bá tí mo sì kán aláìrí ọlọ́run sí gbà wọn هذا الحديث من أدل دليل في بيان كيفية القراءة في الصلاة في الصلوات ẹgbẹ́ mọ̀ pé bí ọba kírun lẹ́yìn fátíà yóò ka ààyè mi àbí sóra mi. àdìsá púpọ̀ àdìsá púpọ̀ tá a dà yìí àwọn afáàkà má sì tó tíra tó ń tó kéwú wọn àkàn dédé tó bó ṣe wá sí wọn ní ọpọlọ wọn ń tó pẹ̀lú àwọn àlàyé nínú Abu Sa'id al àti Abu Qatada talegbo kọ náà méjì naam Abu Sa'id bọ̀bọ̀ ṣe wá wà pọ́pùlà tó torí bọ́nà àdìsí méjèèjì tá a máa kà ti Abu wọ́n ní kọ́ọ́lá káàna rasulullah sallallahu alaihi wasallam yusalli bina gbogbo àtànà ìbá ń kírun fún wa ó níbi tí máa kírun فيقرأ في الظهر والعصر في الركعتين الأوليين بفاتحة الكتاب àti àsì tánà ìbá bẹ́ kírun fún Fátíà ní máa ń kọ́kọ́ kà níbi rákà méjì àkọ́kọ́. Lọ́ọ̀tún wá fi súrà lé méjèèjì. Kọ́dà wàyùsmíhùnà àyà wàyùsmíhùnà. Ànábì tún wá máa ń ka àyà sókè lórí rẹ̀. Àǹfààní àkọ́kọ́ ní àdìsí ò ní pé èèyàn bó tiẹ̀ tán àti yanjú ẹ̀ síwájú pé èèyàn lè ka fátíà nìkan tí ó sì nírun rákà àkọ́kọ́ fàájà nìkan rákà kejì fàájà nìkan rákà kẹta fàájà nìkan ibi rákà mẹ́ta rákà mẹ́rin yóò nírun but sọ́lù kẹmẹ́rọ ẹ̀tùmúrí kò sọ̀rọ̀ ẹ kí bí mo ṣe ń kí ọwọ́ níta ọwọ́ bẹ́ẹ̀ kí bá mi ṣe ń kí o ànábì rákà mẹ́rin tí máa ń kí sórí àtàásírì méjì àkọ́kọ́ fàájà àti sùúrà ní máa kàn ọwọ́ ni súrà tí bá tún wá ń kà gan níbi rákà àkọ́kọ́ yìí máa ń kà sókè lẹ́fọ̀ọ́ kan dáa mọ̀ gbọ́ yusmi'una al-aya nínú hadith mi yusmi'una al-ayata ba'da al-ayati hadith eléyìí muttafaqun alayhi yusmi'una al-aya odidi aya kan báyìí àgbò bimana anna al-insan yaqra fi salati adh-dhuhri surata فواصل إلى قوله سبحانه يا أيها الذين آمنوا أنفقوا ما رزقناكم من مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع فيه ولا قلة ولا شفاعة والكافرون هم الظالمون ọkà ogun ẹ̀ sínú kí ló tẹ̀lé jama wa Allahu la ilaha àbí láì mélòó ni tó yọ́ wá gbé yá ayọ́ lẹ́dínà mọ́nú ìyẹn inú ló wà mọ́ ìmájú pé mú ń kàyín sínú àbí yá ayọ́ lẹ́dínà mọ́nú àwọn fìkó mi máa rọ̀ gẹ́gẹ́ máa gún gọ́bìlẹ̀ yá tí ya ìyàwó mọ́ lábẹ́ ìrùn fi wà láàpùlà tó wà láti sáà lórí káàkiri náà mú pọ̀ lè mọ́ inú ló kàyín sí. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم لأنه قال كان يصبحنا ليس كلمة فأصل bẹ́ẹ̀ni yusbihu humul aya eléyìí wá dáa kéèyàn tóbi tára mi dúró sí ìjọ tó wọn bá rí i pé kéwọ ọ̀sán tá a máa ń kà jẹ́jẹ́ nìkan ń kà sókè ó gbọ́dọ̀ máa retí kọ̀ǹpilẹ̀ ọ̀la ìṣáà lẹ́ẹ̀kan ẹ ti jẹ́ kọ̀ǹpilẹ̀ gbogbo ti jẹ́. Wọ́n ní. السر او الاسرار في الجهريه والجهر في السريه لا تضر الصلاه. آه، كي بالسي كي كي وجاجا كي بدو يقول كي وصنكي ادوكو كي وصنكي كي بدو يقول كي نيو كي وجاجا وفاكم بيقول كل ابو دين ولد كان النبي صلى الله عليه وسلم يسمعهم الان but ibi tí wọn náà ti máa sọ ògbọ́dọ̀ ju bẹ́ẹ̀ lọ nǹkan méjì mo fẹ́ sọ láàrin àkọ́kọ́ ni pé mọ́kà ju àyà lọ ilé ìsìn gẹ́gẹ́ bí àpèjúwe nínú àdìsí mi kọ́dà ẹlòmíín sọ ntánà mi máa ń kà gẹ́gẹ́ bí àdìsí Barra ibn Azib ó ní kunna nusalli khalfa an-nabiyyi dhuhra tabanki dhuhri lẹ́yìn ànábì wa nasma'u minhu al-aya ba'da al-aya ìṣe wọn yóò yẹn tó bá ka àyà kan yóò ké yóò tún mú àyà mi yẹn rí pé àyà kan yóò ké, yóò tún mú àyà mi yóò tún dákẹ́ a gba àyà ìbọn ló tẹ̀lé lè yàrá mi ó wá ń ṣe méjèèjì mi ń sọ̀rọ̀ ti mi ń sọ̀rọ̀ ti tó bá jẹ́ àyà sọ̀rọ̀ ti gan méjì méjì méjì ní àyà kọ̀ọ̀kan kò tí ì yẹ méjì òye àti gba òkè ìbẹ̀rẹ̀ nìyẹn wọ́n tó bá ti gbé lẹ́dínà ẹ̀ṣà wí só. يشترون ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل شو انا تلقى كان شايك àkíṣe láìka ànábi ọkà sókè tí wọn gbọ́ ó lè wá dákẹ́ ní èyí tó tẹ̀lé yóò tó wá mú mi àkàrà ó fi wá mọ̀ pé sọ́rọ́tò Lukman ni àǹfààní kíkí sókè lẹ́ẹ̀kọ̀ọ̀kan àǹfààní àkọ́kọ́ mo ti sọ ẹ́ ni pé ó èèyàn tiẹ̀ kí ó sókè kí jẹ́jẹ́ ẹlẹ́ẹ̀kejì ni pé àwọn tó wà lẹ́yìn yẹn lórí ìrùn ìmọ̀ ń gáìdì téèyàn máa rò mọ́tàrà rẹ̀ ẹ bá ń kí zúrì lẹ́yìn yẹn tó bá ti já lọ ó lè wá jẹ́ kìámà ló ń rò Allah ó bá rò pé ìjọ tó lọ́wọ́ gbà dìde ṣùgbọ́n pé ọkàn dúró gbọ́rọ̀ gidi ó rò ọlọ́run ò dé rárá ọlọ́run dé gẹ́gẹ́ bí èèyàn ẹlòmíì ó máa ronú exam ó máa ronú Cambridge ronú àfíṣà <laughs> láti wá ṣàánú wọ tó ti jìnnà tó bá gbọ́ wà mílẹ̀ nẹ́ẹ̀sì mẹ́yẹ ṣẹ́rì ìlàwà àdìsí àbí iná àdáàbà rọ́bìkà lẹ́wàákẹ́ kò yẹ kó wí jẹ́jẹ́ o ó tó wá fi sí pé máa lẹ́hu tó bá mọ kéwú. Tẹ̀sẹ̀ jìnnì tẹ́sí ọ̀rọ̀ bọ̀n. سبحان الله ọ̀pọ̀lọpọ̀ ọmọ dáńkà tó dé ọ̀pọ̀ iná àdáńgbà ó dé ọlọ́wọ́ àkẹ́ tó bá ti lọ tó ti ń ta ráìsì tó ti ń ta kankan tó ti ń ronú ẹni tí ń rajà tó bá gbọ́ àdá bàbá yóò padà ní. àǹfààní ìmọ̀ kí sókè tí ẹ bá dẹ́lu kan tó ṣe pé wọn ò pọ̀ ohun tẹ́ gbọ́ yìí mọ̀ kí sókè. ẹ gbọ́dọ̀ ti kọ́kọ́ tẹ́lẹ̀ kẹ ẹ tó máa rìn lórí omi tútù àfikún ti ṣe irú kíláàsì yìí àfikún ti kọ́ ẹ̀ nírú ẹ̀kọ́ yìí kó o tó ṣe gẹ́gẹ́ bí ọ̀dọ́ tá a bá ti ka nǹkan àfi ká rí palù ẹnìkan kí ó bá wọn sì gbé e lọ́sàn-án sórí ó tún wá lọ ká àyà mẹ́ta wọ́n ta á rù jáde kí ló fà á wọ́n rí pé ilé ìwọ̀n bá àrùn ajẹ́ torí pé ìdánkọ́ ni pé àṣẹ̀pìlíyà ní zúrì òkè ó jẹ́jẹ́ wọ́n ní wọ́n láì ọgbọ́n ni pé wà mọ́ mọ́lì kí ó sọ bẹ́ẹ̀ gbà tó ń sọ pé wọ́n láì àdíìsì ni àdíìsì wà ní ìmọ̀ mọ́lì kí ó sọ bẹ́ẹ̀ ó ti fẹ́ kó bá àwọn ẹni ẹlẹ́yìn tó bá ti délù tó ṣe gbé wọn àní orientation ṣe jẹ́jẹ́ kò mí ni wọ́n ní lẹ́yìn ìsàbíwájì bí kódà jẹ́ kókó wọ́lá kókó à ń tó hadisa bí kúlì máa ṣe kò jẹ́ dandan gbogbo tí o bá ti gbọ́ náà lọ́gbọ́dọ̀ wí ta kódà bá sọ pé nínú pọ́pọ́lọ èèyàn ní problem ó ní pé tó bá sà ti gbọ́ nǹkan o ṣáàfẹ́ gbé ta náà tó tó bá sọ pé ìyá tíṣà kú ó rí ẹnu rẹ náà ti gbọ́ kí o bá sì wí pé ẹnu mi kọ́ náà ti gbọ́ kí ni o torí pé ìyá tó ń jẹ olóyè pé nǹkan mi ẹ̀dùn tí wọ́n bá kí òyìn sókè ṣé ìrùn wọn dàrú wọn ní kò dàrú yọ̀tà bá wà ń sáárà àbáwà lásùnà má dákọ bẹ àbáwà ń Bukhari ọyá gbótó ni àbí mss àmàṣàlá ah, àbáwà nípa mẹ́yìn bẹ́ẹ̀ ni ibi tó tiẹ̀ ti bẹ̀rẹ̀ eh, masidu sahaba igbótó ni gbótó ni sọ́ọ̀lẹ̀ wọn ó dá gbogbo àti sọ́ọ̀lẹ̀ àti gúúsùlẹ̀ ẹgbọ bá kẹ gbogbo ẹ tó wá ti dérú bẹ wọn yàn bá lọ sí táǹkẹ bùbú ṣe jẹ́ẹ́jẹ́ má da wàhálà fáwọn ẹ torí pé àwọn tó fẹ́ kí i fún hadithu nasa bikini o ala qadri uqulihim aturiduna an yukadhabu Allaha wa man wa rasulahu. a ní ní pé ànábi wípé ẹ máa báwọn sọ̀rọ̀ ti bọ́ yé ni o. ṣe ẹgbẹ́ kan pọ̀ ọlọ́run rọ́ ni tó pé lómi yóò kàn ní ẹ̀sìn ìdí ẹ̀ ti dàrú àti ẹ̀mí tí ẹnìkan kọ nígbà tá a kà dákun àti ẹ̀mí tá a ṣe ibi táwọn àbá ní ti gbọ́ ẹyẹ wọ́n dá wọn aláàlẹ̀. bò ìwọ ń sìn tí o bá débì kan táwọn á ṣerú nǹkan yẹn ìwọ gbọ́dọ̀ dúró ti lóòótọ́ ẹ̀yìn ṣe ń bí ṣùgbọ́n òótọ́ ọwá lè pe ìyẹn lẹ́yìn létà pé àfa irú tán sọ fún wa ní kí ó dá a mọ̀ ní pé ibi táwọn bá ti nírú nǹkan yìí wọ́n dá wa ara rẹ̀ lọ. ṣùgbọ́n ìgbà tẹ́yìn yẹn bá ti ṣe o gbọ́dọ̀ sọ pé wàhálà yín pọ̀ kí ìwọ náà tún wá máa pe ń tójú òótọ́ ní kíni o ìrọ̀ ọ̀ṣẹ̀bẹ̀. anábì àmà yusmi'uhumul àyà àmà jẹ́ gbọ́ àyà nínú ẹgbàá wa mi àláyátá báadẹ̀ gíní o báadẹ̀ àyà kọ́dà wọ́n tún sọ sóra tánàbí àmàkà nípò bí wọ́n sọ pé ànábì sẹ́bì isma rabbika al-a'la ní máa kà ń dórí àti hal ataka hadithu al-ghasi ẹlẹ́ẹ̀kejì tó wà mẹ́ yutawwilu ar-rak'ata al a máa fa rọ́kà àkọ́kọ́ gùn nínú zuhur yóò máa fa rọ́kà àkọ́kọ́ gùn so níbi náà padà kà lẹ́yìn àdéhìsì títí àwọn sàárè ìpínlẹ̀ ṣe tàkìdí ìpínlẹ̀ bá sì rí àwọn àyà àwọn súra wọ̀nyí Lukman sẹ́jìdá ẹ̀rí kan fẹ́ súnmọ́ra wọn náà ní bí Lukman ti ẹ̀kọ́ tó lọ díẹ̀. يطول الركعة الأولى أنا من ركعة تقوم nínú ẹgbà wa tá àti ìdébẹ wọn ní rọkà àkọ́kọ́ gbà mí ànábì máa ń ka bí thirty or forty verses àpàdà kan tọ̀tún yìí rọkà àkọ́kọ́ yẹn wọn ní bóòlù ànábì ti máa ń ṣe àti pé kí nìdí ti máa ń fà ọ̀nà bíi mẹ́ta làná ìmọ̀ fi ń lọ́mọ tó ń ṣe tòkú rẹ̀ àkọ́kọ́ nínú ẹ̀ ni pé gẹ́gẹ́ bí àdísì ìyá ńlá wa Hafsọ wọ́n ní anabi sallallahu alayhi wa sallam yurtilu at-tawila hatta yakuna atwala min min nadhirihi aw mithlihi aw nadhirihi aw mithlihi wọ́n ní anabi máa ń ṣe tàbí péèjì kan sì wọ́n sọ lẹ́gbẹ̀ẹ́ péèjì méjì lọ́dọ̀ kan ní rákà àkọ́kọ́ àti kejì ṣùgbọ́n rákà àkọ́kọ́ yìí yóò wà ń fàágùn péjì méjì náà sì ni ó ka ìmáàná tí ó bá fẹ́ ka gẹ́gẹ́ bí àpèjúwe sóòtò tàbáraka sóòtò mọ́nì òun ló fẹ́ ka fẹ́ràn àkọ́kọ́ àti kejì تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم ليبلوكم أيكم أحسن عملا وقد عزيز الغفور نيجي ركعة قبل تبارك ترتيب يوم أنفعه the same way the same surah the same كلمة وتعفى kó lè jẹ́ pé yóò lè fáwọn tí wọ́n ń bọ̀ dé ìkẹlẹ̀ báwọn àwọn fáwọn tó ń sọ rákà kọ́ àti kejì déédéé ní máa jẹ́ nọ́ọ̀sù tó sọ̀rí òní ní máa jẹ́ bọ̀ problem ni pé bọ́wọ̀ ní tí ń fà wọ́n ní yòótọ́ ń wíwù yọ́ wà á farun káwọn tí wọ́n kò ní sáré àwọn kan níbi tí máa ń ṣe tẹ̀túwìlì ọ̀nà míì ó ní pé ì máa ń ka péèjì tó ju ti alákọ̀ọ́kọ́ lọ bá ti lè ka péèjì mẹ́ta kó a ka péèjì méjì eléyìí ti ọ̀tọ̀ àkọ́kọ́ ni pé wọ́n ní déédéé ní rákà àkọ́kọ́ àti kejì ṣùgbọ́n alákọ̀ọ́kọ́ yìí yóò ṣe tẹ̀tí ilé ń bẹ̀ wọ́n sì rẹ́rìn kú látara ní sitara o hapsa mi yìí sọ pé bíi takdíìr ànábi kàbí péèjì mẹ́ta péèjì kan náà ló gbà sàhẹ́ ṣùgbọ́n yóò jẹ́ gíta alákọ̀ọ́kọ́ yẹn kó kù tẹ̀lé ẹ̀kẹ́ àbí kó lọ mú súrà èyí tí wípé kí ni ó gùn ti tẹ̀lé kejì àwọn kan sọ pé rárá yìí tí máa ń jẹ́ kíráka kókó gùn ju tẹ̀lé kejì lọ kì í ṣe pé ṣe tẹ̀tírì àbí ó ṣe tẹ̀tírì wọ́n ní nítorí ìsìftá àti máa ń ṣe ìsìftá wà nẹ́bí sallallahu alaihi wasallam kì í ṣe ilé ìta máa ń ṣe àsọrí irú ìta máa ń ṣe ni ṣùgbọ́n ẹ̀ máa ń gùn ju tiwa lọ kí ni ìsìftá subhanakallahumma wa bihamdika tabaraka ismuka تعالى جدك ولا إله غيره ṣe rí àsìkò táà fi ń kírun tí wọ́n táà انا بلي rákò nídi اللهم رب جبرائيل وميكائيل وإسرافيل أنت تحكم بين عبادك فيما كانوا فيه يختلفون اللهم اهدني فيما اختلفوا فيه من الأمر بإذنك إنك تهدي من تشاء اللهم باعد بيني وبين خطاياي ní ìgbà tí ẹ bá fi parí gbogbo oyún àìrògbé ti sálámà orí sìta wọn ní ìdí ọmọdé gíráàkà ogun ẹsùn gíráàkà kejì ò ní sìta so ọ̀rọ̀ mẹ́ta làwọn àfa sọ kí ni máa jẹ́ kí tẹtuwìlì bóun àrẹ ti máa ń gùn àwọn kan sọ pé ìmọ̀ ṣe tẹtìlì wàdúnà kan hadith man hadith àwọn àgbà sọ pé rárá iye súrọ̀ tí máa kà iye méjì ṣàpèjú àbí súrọ̀ tí ó kà mí rákà àkọ́kọ́ lójú tẹ́lẹ̀ kejì èdè àdìsí kan náà sí pé ìkùnà àdìsí Abu Sa'id al-Khudri àti míì tó sọ pé tẹ́lẹ̀ bá thirty ibi àkọ́kọ́ ọkà fifteen bí ẹ̀kejì ọkà dájú ní kẹta ọkà dájú àpà àkàlìsì ẹlẹ́kẹ̀ẹ́ta ló sì ta gbogbo mẹ́tẹ̀ẹ̀ta ìwọ́n wọ́n jù kí ni ìdí tẹ́lẹ̀ fi máa ń jẹ́ kí ìka ìmáàmù ló ń fi ìrun pọ́níṣì àwọn èèyàn sọ́bẹ̀sọ́bẹ̀ ọ̀nà méjì ni ìmáàmù ti máa ń gbà pọ́níṣì àwọn èèyàn èyí ní tẹ́ bárùn wọ́n pèrún ẹ̀ dídé ẹ̀sìn ní bá fọ́sùn àkà á irú ìkàwọ̀ lọ́wọ́ ajé rẹ̀ ìmáàmù bẹ́ẹ̀ ni ìmáàmù ẹlẹ́ẹ̀kejì ló kọ́ mọ̀ ṣẹ́rí talákọ̀ọ́kọ́ yẹn ó pè àwọn àti wọn bẹ́ẹ̀ kírun náà tẹ́lẹ̀ wá kẹ́kọ̀ọ́ tí ó sì dá òun ni pé yóò wá gbìmọ̀rọ̀ ọjà bákọ́rà tó ṣẹ̀ṣẹ̀ há <laughs> káà gbé wá sórí àwọn èèyàn ọmọ sọ pé tó inna lillahi wa inna ilayhi wọ́n ní kúrò lẹ́yìn rẹ̀ wọ́n sì bọ̀ ọ̀bánú nígbà tí nìkan ṣe bẹ́ẹ̀ láyé ànábì ànábì ní àfàtánù náà nígbà tó dé ànábì èyí kí sọ̀rọ̀ aṣọ mi ìjọba wọ́n ní kí ló tó kí n kí ó ní bí ìmáàmù tó bá ti dé báyìí àgùntàn àti wọ́n ẹ̀wọ̀n abẹ́rẹ́ tó ní kàpéjì mẹ́jọ ní kàpéjì fifty nígbè bá mi pé iná iná Qur'an al-fajri kana ìṣúná wọ́n sì tó rẹ́rìn mú wá àwọn òsì ní kankan tá a ṣe àgùntàn wọ́n wọ́n lọ́mọ tó ń lé mi tètè nígbà tá a fẹ́ jẹ́ sọ ànábì ànábì yẹn ṣe jẹ́rẹ́jẹ́ inna minkum mutanatti'una àwọn kan wà wàhálà wọn pọ̀ àwọn náà mẹ́sìn fáwọn yẹn ẹ̀sìn jẹ́jẹ́ torí ìdí náà ìmáàmù gbọ́dọ̀ máa pọ́nìṣì àwọn èèyàn kọ́dà in tó gbọ́dọ̀ jẹ́ fáwọn tí wọ́n ń kírun lẹ́yìn ni antakuna lahum rahima fáwọn sókè kó sànú wọn ọ̀kẹ́fà kánà ọ̀kẹ́fà ẹ̀kúnnù dàlíkà bó ni ó ti ṣẹlẹ̀ ní kò kọ̀nsídà wọn ìjọ tó bá rí pé á ilẹ̀ ti ṣú àánà ń ṣe àwọn èèyàn ti ń kígbe pé àìkọ̀nsídà àwọn èèyàn ní àjọ tó wà sí ti wà ọlọ́run kó sànú wa kọ́lọ̀n kọ́ra lọ a sì ń wo kásáwọn yẹn láǹfààní insha Allah àfẹ́mọ̀ gbìyànjú ká máa consider àwọn èèyàn náà torí kò dá kò dá kó yẹ pé inú àwọn èèyàn ní máa dùn tó bá ti gbé wáàsí tún wà lẹ́nu wáàsí yẹ káwọn èèyàn máa wà bẹ́ẹ̀ ká máa ṣàǹfààní òkèṣù náà máa jẹ làákà èèyàn àwọn aṣọ ààbọ̀ ọmọ ọgbọ́n àti ànábì the late in the night however èèyàn gbọ́dọ̀ ṣe wọ̀ntúnwọ̀nsì ká padà síbi tá à ń bá ọ̀rọ̀ èèyàn ò gbọ́dọ̀ fàágùn jù ọba ti rí pé ó ti rẹ àwọn èèyàn oró òde má jẹ kí wọn gùn ọba ti rí pé àwọn èèyàn pẹ́ lẹ́yìn ọ̀hún wàá fàágùn kan ní bàbá wọn ó wàá ṣe wá àsìkò wọn lẹ́yìn náà wọn ń lò ní tánàbí ṣe máa ń fa first raka ju second raka lọ òun ni pé pàápàá jùlọ ní sọlá ṣubú àti dóhùn òun ni pé àsìkò oorun àwọn èèyàn àsìkò rọfúlà ni àwọn ẹlòmíì ò ní jí ọ̀tí tó bá gbé ọ̀rìn ìjẹ kò sí ní báwọn ṣùgbọ́n tó bá fàrùn gùn yóò padà bá lọ́dọ̀ tí wá ń bí zita tina bala báwọn sókè ẹlòmíì máa máa gbogbo ẹ fàágùn yẹn fọ́sra kà yẹn ó tiẹ̀ pọ̀ lọ́nà pẹ́ ẹ tún fàágùn ẹ tún dúró dè ẹ máa dúró pé sáti ti rùkú ẹni tẹ́yìn ń sàánú pé kó lè bá ṣe kí ni o kó lè bá báwọn ní oṣù níwọ̀n àti ìlú kú náà láìláha èṣù ni o èṣù ni o ẹ má jẹ́ kí èṣù wé ni o ó ní mo ti máa ń wọ́n náà pé tẹ́ ẹ bá tó fẹ́ kọ̀ǹsídà àwọn tó ń gbọ́ ní ilẹ̀ ẹ kọ̀ǹsídà àwọn tó tò lẹ́yìn o òun kọ̀ǹsídà àwọn kan ah, àwọn láì àwọn wọ́n ń ka four pages káwọn tán wà ẹlòmíràn wọn náà ní tètè dé ọlọ́run á jókòó sílé a ṣe ìmáàmù ¿Eh? ah, ah, eh, ni ọ̀la ìbà kódà yìí kí ní ìbà ẹ bá jí ìdílé lásìkò kò ní ìdílé o tọ́ àwọn afá ẹ̀mí ò mọ̀ ní tẹ́tù sọ wọ́n ní gbó ọ ti mọ̀ yọ àmọ́ wọlé ma pe ti a ní kí wọ́n wọ́n pọ̀ ní ṣìyàn ṣùgbọ́n iná ẹ̀mọ́ sọ́dọ̀ ta àwọn tí wọ́n ń kírun lẹ́yìn rẹ̀ àwọn tó ti dìde àwọn fẹ́ bárun òun àwọn òpó àwọn èdè mọ́sálásí ó wá ń ka four pages ó tún wá ń fi tẹ̀rẹ̀tìlì gbé àbúrò ló tẹ̀ gíìmù tàbí bó sì rìn náà ní wọ́n mọ́sálásí lásìkò mọ́ òun ló jẹ́ pé ìgbà tó bá fẹ́ kírun ẹ ṣàánú ara yín wọ́n á máa jẹ́ kí ìmáàmù dàbí ẹni tí ń pọ́nìṣ àwọn èèyàn wọ́n sì ń jẹ́ kó jẹ́ pé ìwọ lọ kọ́ sí sábà bí táwọn ẹlòmínú ṣe mọ̀ pé ní mọ́sálásí sọ̀rọ̀ wàá ṣe níwọ̀ntúnwọ̀nsì wọ́n ní ìdítánà bí máa ń ṣe ni pé máa dúró dáwọn yìí ẹlẹ́ẹ̀kejì ní zúrì náà máa dúró dáwọn yìí ànábì àmọ́ ọgbà ìgbẹ́gẹ́ ní miss fosrak àsìkò táwọn yẹn máa ń sùn ní sọ̀látù zúrì àti ṣubú zúrì ọmọ ẹjẹ́ ti kọ̀ ìlú náà tó ti rí báyìí ní ìsìn kàtà àlìkíní o àlùmùlá wẹ̀yẹ kọ́rọ̀ ò ibi tá a parí ẹ̀ sílẹ̀ nìyẹn yẹ kọ́rọ̀ ò fi ọ̀fọ̀rọ̀ yẹn ní bífa àti àtìlìkìtà wọ́n ní méjì gbẹ̀yìn níbi méjì àkọ́kọ́ zuri àti asiri yóò kà fatia àti kíni àti sùúrọ̀ wọ́n níbi méjì gbẹ̀yìn wọ́n ní fatia àtìlìkìtà nìkan ní máa kà tó fatia nìkan tí bá fi ilẹ̀ kẹ lọlé báyìí yóò tako àdíìsì títí Abu Sa'id Khudri àdíìsì Abu Sa'id Khudri ká tó kà sọ́nù ẹ̀ ni pé táìmì ìbá níbi zúúrì o àbàkà táàtì èdè kábíṣàpèjúwe ọkà sọ́rọ̀ tó sájìdá ní first raka yọkà dájì ẹ̀ dédé ìdájì ẹ̀ ní kíni ní second raka ká níbi fifteen verses ní third raka yọkà bí seven verses ní fourth raka yọkà bí three verses ìyẹn bì pé pẹ̀lú àdíìsì títí Abu Sa'id ó sì dákẹ́ orúkọ rẹ̀ Abu tanidá lákọ̀ọ́kọ́ Abu Qatada tálẹ́lẹ́kejì àdíìsì Abu Qatada al-Bukhari wa Muslim ló gbà wá hada muttafaqun alayhi tó sí àdíìsì ti Abu Sa'id al-Khudri Imam Muslim ló gbà wá àlàyé wa ń bẹ lórí àwọn bá àkànwé fún wa pé tẹ̀jẹ́ ìlú ẹ̀ka ẹ̀pà àdíìsì títí àbúsáré ìfòlórétì kìí ṣe pé torí pé kò dọ́dọ̀ ànábì nítorí pé ìmọ̀ muslim tó dáyìn ń gbà wá òun náà kó ìmọ̀ Bukhari lọ́wọ́ níbi tàkọ́kọ́ yẹn ẹ̀yìnlá ń ta bá ti ń kírun báwọn èèyàn sórí àtàsírì ẹ̀kẹ́ fatia àti sóra ní fún sóra kan tó bá dé láti sóra kan ẹ ṣe kí ni o ẹ̀kẹ́ fatia ni. àwọn kan ní rárá ẹ má ṣe tẹ̀dé tí àdíìsì bá ti sàhẹ́ àṣíkátú tùfíìlù tẹ̀fíìlù báwọn sókè táàdì ìsìn bá ti fẹsẹ̀ múlẹ̀ gbọ́dọ̀ lónìí nígbà tá a ti mọ̀ kó fẹsẹ̀ múlẹ̀ ìta máa sọ ni pé ó kéé ànábì bóyá lẹ́ẹ̀kọ̀ọ̀kan ànábì máa ń lo fatia nìkan lẹ́ẹ̀kọ̀ọ̀kan àgbà míì ànábì ó lo fatia àti sura ní third and fourth raka ìbéèrè yìí máa ń jáde púpọ̀ ẹjọ́ ìmáàmù tí ń ka sura lẹ́yìn fatia ní third raka ṣé yóò sọ kọ̀ọ̀bí àbí bàbí ẹ sọ pé based on hadith tani jamaa wa Abu Sa'id al-Khudri tó wà nù tíra wo jamaa wa Sahih Muslim wọ́n náà ti dà bá náà níbi ẹni masala ẹni wọ́n gbà wọ́n ti fún wa bá tó wa níbi masala ìgbà ní tí mo ṣe Abu Sa'id ló wí bẹ́ẹ̀ kó dà bá náà ti máa ń kí ẹ̀rọ àwọn bá ta ní tẹ̀rìjì nìkan ṣe wọ́n ní ẹ wò níbi títí Abu Qatada wọ́n dárúkọ súra ṣùgbọ́n àbúsà ìdí òun ìmájìní ẹbá àti ìtò ó ní nùhazírù bí máa ná à ń quantify kí làdábì lè kà náà déédéé kí ó bá kàfá tí àpò ní ó ti jẹ́ bẹ̀ láti pé ṣùgbọ́n kẹ́ tó dìde lọ ní tí wọ́n dàbí gbà á gbogbo àwọn tí wọ́n fi sùn àlébá tí a third and fourth tracker nírun wọ́n nírun wọ́n dẹ̀ rí ń bẹ̀ fún ó láti wá ṣe wọ́n ní ó ní láti wo situation àwọn ènìyàn báyẹ̀ pé ìfàágùn yẹn yóò ní wọn lára tó tún fi súrà lé fátíà ní third and fourth raka táwọn èèyàn wọn máa nira bóyá ní nǹkan tó fẹ́ ṣe má ṣe ṣùgbọ́n tí ọba ti ní ní wọn lára pàápàá tí ọkọ bí kó ti fẹ́ mọ àwọn èèyàn lára ń bí ìbàgbà alhamdulillah tí ọba ti máyà lára ẹ ti mọ ìdá tí ń ṣe láti almost twenty years ẹni kó ti máyà lára àwọn tí ò ní kírun bí ò ní kí àwọn ẹlòmíín láti jọ́ láti dá mọ́sálásí ilé òpó mọ́sálásí eré àwọn kan sì lè wọ́n bá kan mọ́sálásí lọ́nà bíi pé mọ́ka àwọn níbí ọlọ́run bá kó gbà àwọn ẹni kálukú wa torí ìdí náà jẹ̀mọ́ bí tá dúró sílẹ̀ ni pé ìrun zúúrì ànábì mọ́ ká ayà tó kú ní first raka last raka ó lè mọ́ka kankan gẹ́gẹ́ bí àdìsá fún kọ́tádà tí mo kọ́ ọ́ dà tó sì ń last raka ó lè kankan gẹ́gẹ́ bí حديث ثاني أبو سعيد الخدري تتعني بها جماعة الإمام مسلم نتوقف هنا ونرجو الله سبحانه وتعالى أن يحبنا ببركة هذه الجلسة وأن يغفر لنا خطايانا فيها وفي غيرها من المجالس إنه ولي ذلك والقادر النبي واحد اثنين مثلا أربعة خمسة ستة سبعة ثمانية أنا وأنت نعم ما شاء الله بارك الله فيك بارك الله فيك نعم نعم صلى الله عليه وسلم sub hàn kí lè ṣe ẹ gbà fún ẹ torí pé ó wù ó yàtọ̀ sẹ́ni tó ti mọ̀ọ́kù tó lòun ní lọ abẹ́ni tó ní tẹ́ńdẹ́sì tó ní òfẹ́ lọ kọ́ tẹ́ni ẹ ẹ bá wá ń kiri tó bá rìkọ́dù ẹ nìyẹn ń gbà wọn tó bá padà mójútó tó bá máa fi di wọ́n yẹ yóò wọ pé sóun náà ló ń wí ìlọ torí dínà ìbẹ̀rẹ̀ là ń sọ yìí kó tó dìgbà tí yóò lágbára ṣé mo ti dáhùn yẹn. Christian fún wọn. Láti fún wọn. Béèrè tó dáa nílé ibi ìta gbọ́dọ̀ ṣe làfáàsùn. Actually, ní mọ́sálásí, nǹkan máa ń ṣe yóò máa ń involve a ní provision fáwọn odi táwọn kọ́ńkéwó a ní provision fáwọn afọ́jú táwọn kọ́ńkéwó kódà ẹnìkan dìde ra kùránì àwọn tí wọ́n rí náà wá ó sì wà ní ọ́fíìsì three hundred thousand ń ta kùránì ẹnìkan máa ń lò dáadáa nílò ẹ̀ ṣé ibà ní sí but in tó ṣẹlẹ̀ ní pé stúdẹ̀ǹtì ló pọ̀ jù ládùúgbò bóyá ẹ̀ má máa yan kọ́mítì ni tí kọ́mítì kan bá ti ń lọ kán mọ́ gbé fẹ́lòmíì àwọn tá a ti ṣe ó pọ̀ ju ìyẹn lọ àwọn mọ́ṣáláṣí àdúgbò tẹ́lẹ̀tẹ́lẹ̀ aláwọn tá a máa ń rán lọ gbogbo ẹ̀yẹn máa lọ ṣe wáàsí fún aláwọn ìjọ tó bá kàn jẹ́ wáàsí gbogbogbò làwọn èèyàn wà bí èmi wá lè máa pín in tí ń lọ gbogbo orú àwọn nǹkan yẹn ì máa ń jẹ́ kí structure dá wà wá àwọn èrè àwọn òkí ẹ̀ àwọn òkí ẹ̀ kẹ́nìkan sọ pé bóyá àpilẹ̀gbẹ́ kan là á dálẹ̀ ṣùgbọ́n àwọn ẹlẹ́gbẹ́ wọn ń wà structured gan ní bákan ró ilé títí náà wọn tọ́kàn wà ọ̀pọ̀ ni wọ́n ní provision fún gbogbo àwọn nǹkan yẹn náà irú ẹ̀ ní gbìyànjú ti mùsùlùmí ń sìn tó bá ti mùsùlùmí tá a ti bọ́ lọ́wọ́ tó tẹ́ báyìí báyìí báyìí yóò wá ń lọ torí pé ní kálukú ọmọ bẹ̀rù pé wọ́n lọ gbé fi wọ́n gbé bùkátà bó fẹ́ jẹun <laughs> ó kà di mùsùlùmí ni o ní ìtúyẹ́ pé ìta gbọ́dọ̀ kí ẹ̀ wọn àkùrọ̀ tí ó tán síbẹ̀ nígbà tó lọ́wọ́ lẹ́yìn ní ròyìn àrí bí gbogbo ẹlẹ́yìn náà lórí ṣùgbọ́n nìkan náà ni máa ń gbé jáde àwọn àní kíláàsì fáwọn èèyàn ó lóbìnrin kan wọn dáadáa kan tó ń dàgbẹ́ sí so economic factor jẹ́ mọ́ ilé iṣẹ́ oní brother kan sẹ́ ẹ̀ ṣáà máa mójútó ṣùgbọ́n àwọn sísá ẹ̀ bá ní ká mójútó náà ah, àbú obìnrin o àbú tí ah, o fẹ́fẹ́ bá bu ni so irú àwọn kẹrin náà insha Allah tí ìbá gbàgbé ẹ bá rán mi létí kò discuss with àwọn àbú àbú tí ó fi máa ran ẹni tó bá ṣe ẹ̀dí mùsùlùmí ẹ wọ́n á rí ilé kí ó ń bẹ ẹ bá di mùsùlùmí tí wò ó lè dá akọ ni wọ́n wá jọ ilé kí ó tó rí bá interaction ó ní táwọn èèyàn máa ń lẹ́yìn ṣé o gbọ́ àwọn èèyàn tó rí tó ń jókòó iná ẹ̀lẹ́rù kan gbọ́ yé láti lẹ́yìn tó òkè ṣe pé kèfèrí ni o ṣùgbọ́n mùsùlùmí tó jẹ́ ọjọ́ tó yí sáà máa jókòó lẹ́sí lè kí ó máa jókòó sáwọn wá sí díẹ̀ díẹ̀ àwọn o tí wọ́n ìwọ tọ́lọ̀ ń bọ́ra ní kó o lè dún pé insha Allah ògbọ́n táwọn ẹni ọ máa kọ́ níṣẹ́ tó wọ́ ẹ ṣáà fún mi bó ṣe one hour ẹ bá ń kó wọn jọ kà á ní kíláàsì fáwọn rìbátì which we used to do before. Insha Allah àgbẹ̀ àgbẹ̀ sókè padà exactly like that number two. Àwọn tán tó wọ́n ju góòlù lọ ẹn hmm. tó ṣẹlẹ̀ ni pé gbogbo nǹkan kan wà internet party winner nìkan ẹ̀dá gbọ́ ṣùgbọ́n tẹ̀yàn bá rí i pé nǹkan yìí kí ni maqsadu sharia nípa rẹ̀ ẹ̀gbọ́n náà bí kò pé sallallahu alaihi wa sallam kò pé diamond léwọ̀ kò pé léwọ̀ kì í ṣe pé kò sí kí wọ́n ní torí pàdé bí ti sọ̀rọ̀ good for program léwọ̀ ẹ̀yọ́ ní problem kò tí yẹn lè sọ pé mi ìfẹ́ àlà ìfẹ́ àlà ẹ lọ́ máa ń lo nǹkan góòdù náà kì í ṣe wọ̀ fún àwọn nǹkan ní obìnrin ẹgbẹ́ àpèjọ so àwọn ọkùnrin ní a lè lò a sì lè fi jẹun aṣọ tàríyìn ó lójú ẹni tó ní pé nǹkan pè sí ìkìgá náà lélẹ̀ wọ sí ìkìgẹ́gẹ́ lè wọ̀ kí àwọn alọ́ra aṣọ tó gbé ẹyọ nǹkan one million ní ọ̀pá kan kódà ní òòlò àríyìn o ti bọ́ sí lẹ́bù àríyìn bá ẹran gba eléyìí jọ ṣé aṣọ yìí ó gbé wọn àlùjẹ ẹ̀dá kódà bí ìbárí náà sùn ìwọ̀ ó ti yé máa ní ìsìn àǹtíkẹ́ ah, ah, yẹn ṣe ló pe ìkànnì nàmbà three Naam. torí táìsì máa ń reflect it. Anábì sallallahu alayhi wa sallam ṣáàt àdísì. So abridu bi dhuhr abridu abi. Aha ila shadd al-harb fa abridu. Ó tún kú láàbù kan tí máa ń من, من فعل جهنم وخلافك إبرات tí nǹkan bá ti dé òun bá mú yóò jẹ́ kí ó sílẹ̀ díẹ̀ èèyàn gbọ́dọ̀ pé twelve thirty twelve forty tí gbogbo ẹ sì ń jó àwọn èèyàn lẹ́sẹ̀ rárá ẹ jẹ́ kó lọlẹ̀ díẹ̀ kẹ́ tó lọlẹ̀ kiri nínú àǹfààní tẹ̀sán tí wàá gbé wà nìyí anábìlì ìdá ṣẹ́dẹ̀ àrùn fàábìrìdù fàínà ṣẹ́dẹ̀ àrùn ìfẹ́yì jahannam anábìlì tó rùn bá ti ní ìfarabalẹ̀ ẹjẹ́ kó tutù kẹ́ tó lọ kí zórí torí pé ní gbígbóná òrùn yẹn inú náà jahannama ní ti wá bóyá ẹni tí máa kírun náà jahannama ọlọ́run dáhùn kó sànù olùgbé pé tí òòrùn bá ti yọ bòkì díẹ̀ àsìkò rẹ̀ àkọ́kọ́ bọ̀ tí ẹ gbọ́dọ̀ jásìkò yẹn lọ nígbà tó bá gbóná ṣáà ni wá tẹ̀ nǹkan nígbà yẹn ìbéèrè alẹ́ tẹ̀ ṣùgbọ́n nǹkan yẹn gbọ́dọ̀ jẹ́ pé lẹ́ẹ̀lẹ̀ ni ọ wà kó wọ́n jẹ́ pé ọ wà so handkerchief mọ́ rí báyìí ọ máa fi rinlẹ̀ rárá ìyẹn ò lè lọ but ẹ ti tẹ́ nǹkan sílẹ̀ ẹlẹ̀ ilẹ̀ ẹlẹ̀ lọ wà gbogbo tó bá ti wà ńlẹ̀ ẹlẹ̀ ilẹ̀ ẹlẹ̀ náà ni mo dáhùn yẹn fún ẹnìkan náà láàárọ̀ yìí bí irú rọ́ọ̀gì wà ilẹ̀ ẹlẹ̀ náà lọ wà ẹgbẹ́ ẹ̀kọ́ àyàn lè gbórí lé ẹnìkan gba ah, gbórí lórí road. táìsì ló yẹ kẹ́ gbórí lé wọn ní Allahu Akbar táìsì fúnra rẹ̀ ṣé inú yẹ̀pẹ̀ lọ́wọ́ táìsì náà yẹn tún yọ òun náà kúrò kẹ́ tó kan kí ni fama ilẹ̀ awọlá ìkọ́ ìmìlá yàkẹ́ àdúnà ẹ báwọn yẹn ti rí ni in tó bá ṣàti wà nílẹ̀ ìlẹ̀ lọ́wọ́ ṣùgbọ́n kí ẹ wá so nose mask mọ́ mú àbí kó so kínní kan wájú orí ìfẹ́ kó jó mi rárá o ìyẹn ń tiẹ̀ kò sí lára lẹ́lẹ̀ ìwọ ló ṣe fèsì so ẹ̀yin tẹ́ ń kírun báwọn ènìyàn torí ìdínà gbogbo nǹkan kọ́lé yẹn máa sáré ṣe gbìrìgbìrì àfáà dídé ní ah, subhanallah ó pèrò ẹ̀ dídé gbogbo náà ah, àwọn sàhábà la tanfiru fil harri kullu naru jahannama ń ah, ṣe sùúrù àìmílẹ̀ ńlá di ṣe so ẹ máa ṣe sùúrù pẹ̀lú àwọn èèyàn alhamdulillah number three number four sẹ́yìn ní four and five wọn pé méjì ló kù bí náà lọ́jọ́ ẹ̀wọ̀n àtẹni kírun àtẹni tó kí lẹ́yìn wọn gbogbo wọn jọ ní ọ̀run ní bá bèrè ni pé a máa ń ṣẹlẹ̀ sí ṣubú iná téèyàn bá ilé gbé òun dìde nínú àwọn ṣòrútù kọ̀bùlì sọ̀láàtì òun ni kí ni o dùkúlù lásìkò òun tó wọlé wọn ni èyí tí ó wà á jẹ́ nírun lásìkò rẹ̀ oníkápọ̀ ṣe tẹ̀gbẹ́rọ̀ tó kéde o wọ́n sì ti ṣe lásìkò ẹ̀ tuntun àtòun àtàwọn wọn á gbogbo ẹ tọyọ ìjọ kásìkò tó so wọn fẹ́ dáa kí wọn fẹ́ jọ ìwọn tó bá dáa kí insha allah wọn tó bá ilé jọ ìwọn ò ní àwọn náà sì ní so ó dáa kí ẹ máa ṣàlàyé èyí kánjú èyí ṣe bí ìfowópamọ́ tó irun ṣùṣù tó bá tó ni ń bẹ sáǹdì nóòtì kan púpọ̀ ní wọn tí wọn máa ń sọ báwọn yàn pé kí wọn nígbà tásìkò rẹ̀ tó kí nínú wọn náà ń lò gọ́gù àti kí nílò nílò vọniyàtì ni tí wọ́n pé ìnà vọ́nà láyé ní nàìjíríà agbo tó hàn láàmù rẹ ló fi mọ táyì kìí ṣe pé wò ó tí ìwé fẹ́ mọ̀ gbà tí zúrì ń tó lé ní ọ ti bọ́ síta kóòrùn tó yẹ látàrí ni ọ wà máa ṣọ́ iṣu ẹ máa dé nípa sọ̀rọ̀ àtọ̀rọ̀ àṣì èèyàn wà á ṣe kìí ṣèjọ kan yóò ṣe fún ọjọ́ mẹ́ta ọ̀sẹ̀ kan nígbà yẹn lọ lè sọ pé kọtẹrí yìí eléyìí mo sú ọpẹ tí ń sọ èrè bẹ so ṣùgbọ́n tó ráwọn kínní ẹ máa wo sí wọn àtàwọn mo ti sọ̀rọ̀ iná mọ́sálásí ẹni tó máa ń lo àwọn áàpù yìí áàpù kan lè sọ pé ti mísọ̀rọ̀ lòún lò ìkan lè sọ pé ti ti ókùnkùrọ̀ eh, umm lòún lò ìkan lè sọ pé ti ti USA eh, sorry Eh, and British Council of Islamic nìkan ló ń lò calculation oníkàlù calculation ẹ̀ ní wọ́n á gbé sórí àpò ni wọ́n á bìlíìfù pé já anas wí sórí ẹ̀rí ti dé ẹ̀rí kọ́ lélẹ́yìí òun náà ìgbà pé five minutes seven minutes níbo mi three minutes níbo mi gan ten minutes difference ó ti yé eléyìí ọkàn rẹ̀ lọ́wọ́ ni kì í ṣe bóun gangan ni ní téèyàn máa ń ṣe àtìmáàdì lórí débà nìsín irú tóòrùn bá yọ ń sìn wọ́n ti ṣàwọn kínní sólà yìí tó wà sensitive pé àsìkò tóòrùn yọ yóò flash ìwé ó ti jáde ó ti bá wọn nìsín ó sì lè dín ìtàkùn mọ́ rí sórí kínní ilé torí òun máa ń rí nígbà tójú ò lè rí mọ́ ọwọ́ a máa ń péyàn nígbà tó rùn bá fẹ́ yọ ṣùgbọ́n kì í péyàn nígbà tó rùn bá fẹ́ wọ̀ àlẹ́bí ni ẹ bá ti dúró tó rùn bá ti wọ̀ ẹ lè wà ní táǹkẹ̀ kó rùn wọ̀ kó mọ̀ ti wọ̀ ní challenge ẹ̀yin tẹ́ wà ní táǹkẹ̀ mọ̀ ṣe kí ni o máa ṣínú lọ kẹ́sí gbà á mo yí ń rí tànàtànà pé àwọn ará challenge sì ń rí òrùn bá ipò sí ètò kan o tó o ti dúró òrùn ti wọ̀ máa ṣínú rẹ lọ kódà wọn pè wọn pè torí àwọn nǹkan yìí àwọn wà sensitive sí rate gbogbo àlùmọ́ọ́nì náà ló wàhálà lé lórí kullu ma qaruba shay'an lahu hukmu báwọn sókè ohun tó bá ti súnmọ́ nǹkan á rẹ̀ torí ìdí náà kẹ́ni yẹn kó wà very careful kó rí bó ń ṣọ́ kó tó lè dájọ́ páwọn èèyàn ní tó bá ti wá ṣọ́ kò gbọdọ̀ kírun lẹ́yìn ẹni tí ń kírun kásìkò ẹ̀ tó tó number six. fọ́dúnra kan gọ́ fọ́dúnra kan gọ́ ó bá ka sí sọ̀rọ̀ ọlọ́run gbà tí ò bá ka sọ̀rọ̀ àgẹ́gẹ́ ọlọ́run gbà tó ti clear báwọn kò ka sóra èyí tí ọkàn dá even though ìwọn rẹ̀ tọ́ máa gbọ́ kò ka inna shani'aka huwa al-abtar ní first raka second raka wà ká kí o inna a'tainaka al so alimami náà fẹ mi wọn ní bí ìtìbáàrí kulli salati ka salati ala àkídà tá a bá kà pé ìrún ẹyọ kọ̀ọ̀kan tí ọgbọ́n kọ̀ọ̀kan pé pẹ̀lú rákà kọ̀ọ̀kan kọ́kàn tó dìrún nígbà tó bá pariwo ọ̀rá kan wọn ni kò sí problem ṣùgbọ́n bí pé nǹkan Qur'an ni mò ń àkàṣà pé sókè ìyá nǹkan Qur'an látòrí kò dì wá ilé ìtújà òun náà báwọn ọdọ máa ń ṣàṣìyàn pẹ̀lú yàsìn wọn ti máa ń ṣe yóò gbé e láti wọn ilé ìtújà yóò wà lọ parí ẹ̀ sí kí ni o Ọlọ́run náà kó sáà náà yẹn pẹ̀lú síkírù tó ti bọ but ó ka the same súra gbogbo rákà tọ́yàn tó mọ̀ nìyẹn gọ́ fàkàrọ̀ ọmọ tọ́lọ̀ ń wínú má sì èṣù mọ̀líyà rẹ̀ ó lágbára gan sẹ́yìn àtẹ́lẹ̀ ẹgbẹ́ fáìfù ni àwọn ní six ń bọ̀ kọ̀ìlúlà àsìkò tó bá gbóná ní kọ̀ìlúlà so kọ̀ìlúlà ẹ̀ tí ẹ̀ bá sì ń sun máa ń ràn yàn lọ́wọ́ ẹ́n ìdìde lóru kọ́lá ìmọ̀ fi hàn bó ṣe ten minutes fifteen minutes nísìn báyìí ní ìsìn ẹni tí bá ń ṣe ìjọba lè má rí sùn àbí ọ̀kan àbí tó bá ti rìtáyà ọba àbí tó bá lọ́fíìsì tó tilẹ̀kùn má rí pé èmi sùn kì í sì ṣe wájú àbí bẹ́ẹ̀ kọ́ so ní ìsìn bóyá láti bí twelve àbí sọ minutes to twelve ti di zoo ẹ̀rọ ara yẹn ó tún jí padà so èèyàn lè sùn lẹ́yìn zóòrì náà. قيلوا فإن الشيطان لا يقين شيطان يسمي قيلولا قيلوا نعم قالوا أنت يعني تعالوا شامي أنت يعني تنكر لا إمام بارك الله فيك لأنه بيري تودع تاوي وبيري لبعض صرفات يعني tí mo bá ti ní wọn lọ kàn ní iná tí mo bá ti ní àmì tó bá ti fẹ́ wí àgó tó wí mí ìwọ náà bá wí torí pé ẹni tí àmì inú rẹ̀ bá ṣe déédéé ti màláìkà ọlọ́run foríjì fẹ́ bá nàbí tí wọ́n yẹn wọn wá fọkàn tààmì náà wọ́n tààmì náà màláìkà wọ́n fi hàn láhùn mọ́ dàbí bá ti ṣe ṣe wá òun ni ó ti wá ṣe tiẹ̀ ó ti sọ̀rọ̀ láàrin ẹ̀ kò sì tí ìwé wọ́lá kó gbé láti siratal ladina an'amta alayhim ghayril maghdubi alayhim kódà wọ́n gbé siratal ladina an'amta alayhim ló ń dé ń gbà wọn tó ti bá wọn ní sùn kó tún àyà yẹn kà torí pé ká tó pe àyà ní àyà ó dìgbà tó bá parí sí rọ́ọ̀sùn àyà pé sókè ká tó pe àyà ní àyà kí ni o rọ́ọ̀sùn àyà òun lẹni tí ń ka ayẹ́tẹ̀ kùsì lẹ́yìn ẹ̀rùn tí wọ́n ń kà á lọ́wọ́ wọn sálámà sí máa wò ó débi wà lára ó lórí ìtumù máa kílẹ̀ ẹ̀kọ́ kù kàṣàlámù alẹ́kùn ẹ̀wọ̀n alẹ́kùn sàrà tó tún bẹ̀rẹ̀ ní o ó ní ẹ ṣàánú àwọn ìrìnàmù nẹ́ẹ̀sì ẹni ṣàdúrà lọ́wọ́ ó sáré pé ó gbọ́dọ̀ dáhùn sálámù ẹ̀ ìyẹn máa ka ìdátadà yá tó ọwọ́ kú pé ẹ̀ kó ìkílógún tó parí jáde ọ̀tọ́kùnlá ayọ̀ àlékún ọ̀lá ẹ̀ in tó kùkù lè ṣe nàní kó wí báyìí wọ́n ṣàdí gbogbo sars tójọ́ mẹ́ta ẹ torí sọ̀rọ̀ sí mi lẹ́nu gbà mí torí ọlọ́ so torí dínà ẹ̀rọ ọ̀pọ̀wọ̀n irhamu nas ò ní sọ̀rọ̀ láàárín ayé torí pé tí ó jò jẹ́ ayé alẹ́ nìkan parí rẹ̀ eléyìí ló fẹsẹ̀ múlẹ̀ jù náà rà méjì àbára last person tó náà wọ́n wọn kò sànù nítorí dára ìbéèrè yìí ọmọ wáyé lọ́dà kìyàmà ni tí èèyàn bá ti bárùn ìtọ́ bá lẹ́yìn mọ́mù ní fọ́sùrákà tẹ tó bá ti clear báwọn èyí tó bá lẹ́yìn mọ́mù ní kí ni ó fọ́sùrákà so èyí tí fọ́sùrákà second raka ó ní ó ti kí second raka tẹ pẹ̀lú kéwú èyí ó kéwú sókè àbí second raka tẹ lọ́wọ́ àjókòó lórí ẹlẹ́ẹ̀kejì lọ́wọ́ kí last two gẹ́gẹ́ bóun ti mọ kí last two òun ni pé má adraktum fasallu wa ma fatakum fa'timu òun làdí sọ́sọ́ èyí tó wá ní pé má fatakum faqdu àdìsí tọ́lẹ̀ tó wá pé faqdu yẹn kọ̀rẹ́ẹ̀tì ni gbogbo ara àbá gbà pé èyí tá a bá gbẹ̀yìn òun ni ìgbẹ̀yìn tiwa náà káwá máa san gbèsè àmì miss ṣùgbọ́n èyí tó ni pé èyí tó kọ bá ti bá ẹni pé yóò fi hàn lọ́kàn balẹ̀ èyí tó bá ní first raka tiẹ̀ ìmáàmù kéwú jẹ́jẹ́ àti sọ fún wọn sí pé ó kéwú jẹ́jẹ́ kò kéwú jẹ́jẹ́ kò affect you àbá àti yanjú yẹn náà bí wà torí ìdínà náà alágbára اللهم اقسم لنا من خشيتك ما يحول بيننا وبين معاصيك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون به علينا مصيبات الدنيا ومتعنا اللهم بأسماعنا وأبصارنا وقوتنا ما أحييتنا واجعل الوارث منا جعل ثأرنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا إلى النار مصيرنا واجعل الجنة هي دارنا وقرارنا وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة